ẹ̀yìn fọlọ́run bàbá tó dá wa sí láti ṣí wa o ọpẹ́ bàbá tí kò jẹ́ ká yànkú ọpẹ́ bàbá já tó dá wa sí ẹnu wa ò gbọ́pẹ́ ètè wa ò gbàyìn a ò forin ọlọ́run lò ẹ má jẹ́ kí n kọ́ tán ẹ wò ó torí pé tí n bá sọ pé kí n máa kọrin ọpẹ́ yẹn lọ a ò ní kúrò níbí lẹ́nìí àbọ̀rọ̀ wa ò tọ́pẹ́ ọ̀rọ̀ wa tọ́pẹ́ Ojo jọpẹ́ lọ lórúkọ jésù kristi ọ̀rọ̀ bíi orin ọpẹ́ látẹnu èmi àti yín sí ọlọ́run ọ̀gá ògo jùlọ ní gbogbo ìgbà a máa ṣẹlẹ̀ sí yín á dẹ̀ máa ṣẹlẹ̀ sẹ́mi náà Fowóṣadé Adéfẹ́nwá lórúkọ tèmi ọmọ onílẹ̀ ọmọ ọba ó yẹ kẹ́ mọ̀ pé lórí ètò Ògo Ìgbàlà tẹ́ bá ti rí mi ní gbogbo ọjọ́ Friday Friday ó yẹ kẹ́ máa mọ̀ pé ohun ọ̀tún ara ọ̀tún àti pàápàá ẹ̀mí mímọ́ Olúwa Ọlọ́run alààyè lọ́nà ọ̀tún ni mo máa ń gbé wá sórí ètò ògo ìgbàlà kó tó di pé mo fi ojú àlejò mi hàn ẹ jẹ́ kí n sáré bá sọ̀rọ̀ ìṣítí kékeré kan nípa ahọ́n kí ni nǹkan tá à ń pè láhọ́n ǹjẹ́ gbogbo ènìyàn ló máa ń ní ahọ́n tàbí yálà ẹranko ló máa ń ní ahọ́n iṣẹ́ wo gangan ni ahọ́n ń ṣe hmm. nǹkan àkọ́kọ́ ni wípé bíbélì tiẹ̀ fìdí ẹ̀ múlẹ̀ ó ní agbára ó ló wà lórí ahọ́n àtèmi àti yín gbogbo apátápátá gbogbo àwọn èèyàn àti ẹranko ló máa ń ní ahọ́n báwo la ṣe ń lo ahọ́n wa àwọn kan wà láì tí ì jẹpo láì tí ì jẹyọ wọn á ní àwọn á ah, àwọn ò rò pé àwọn lè ṣoríire mọ́ èmi ò ní fi pé ara tèmi torí pé lórúkọ Jésù èmi fowó ṣadé o ọmọ adé fẹ́ ń wá màá ṣoríire mo tẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní ṣoríire nǹkan tá a bá ti fi ẹnu wa ìpè pàápàá hàn yìí ṣé mọ̀ pé ẹnu wà ń tòótọ́ àmọ́ tí ò bá sí ahọ́n níbẹ̀ ẹnu ò lè ṣiṣẹ́ ibi tẹ́yìn náà jókòó sí ẹ tiẹ̀ kọ́kọ́ ṣe ẹ ahọ́n yín kò kẹ wá sọ̀rọ̀ kẹ wá wò ó bóyá. hallelujah. hallelujah. ohun tí mo fẹ́ fi gbàdúrà fún wa tàbí àkórí tí mo fẹ́ lò ó ní mo pè ní ológo ni ọmọ mi òbí mélòó ló bímọ ológo inú ilé mélòó lológun ọmọ wà ní àárín gbogbo ọmọ tó bí ológo bélòó ló wà nù wọn ẹgbẹ́ eléyìí àwọn ìlú kan ń bẹ nílẹ̀ Yorùbá lórílẹ̀‐èdè yìí wọ́n ní orúkọ ńlá ṣùgbọ́n wọn lọ́mọ ńlá ẹ lè gbọ́ ìtàn pé ọmọ wọn dépò báyìí tàbí dá nǹkan báyìí àwọn agboolé kan bẹ tí ò sólógun ọmọ ń bẹ tó bá kù díẹ̀ kí wọ́n ó gbérí wọ́n máa pa wọ́n jẹ ni ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nígbà wà lù òkè ìbàbá yẹn fẹ́ ìyàwó mẹ́fà ọwọ́ adìkan nínú àwọn ọmọ yẹn obìnrin ni ó mọ̀wé ọdún tí wọ́n bẹ̀rẹ̀ wàhẹ́ẹ̀kì ló kú dànù ogun máa pológun ọmọ ẹni bá ní ológun ọmọ ẹni bá bí ológun ọmọ ó gbọ́dọ̀ jẹ́ aládùúà kì í ṣe pé mo rán lọ léèwé kì í ṣe wípé mo gbìyànjú gẹ́gẹ́ bí ènìyàn lórí ẹ̀ ó gbàdúrà kí ayé má ba ògo rẹ̀ jẹ́ ìwé Mátíù orí kìíní ẹsẹ̀ eighteen ẹsẹ̀ ìkejìdínlógún mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ológun ọmọ ìwọ ò bọ́ ṣùgbọ́n ọ̀tá rẹ̀ dàmọ̀ àwọn àjẹ́ ilé yín dàmọ̀ ẹsẹ̀ ìkejìdínlógún láti bẹ̀rẹ̀ yes ẹ máa káàsó. bí ìbí jésù kristi ti rí nìyí. yes. yí àkókò tí a fẹ́ màríà ìyá rẹ̀ fún jósẹ́fù kí wọ́n tó pàdé a rí i ó lóyún láti ọwọ́ ẹ̀mí mímọ́ wá jósẹ́fù ọkọ rẹ̀ ti ṣe olóòótọ́ ènìyàn. ti ṣe olóòótọ́ ènìyàn. kò sì fẹ́ ìdójútì ní gbangba. kò fẹ́ ìdójútì ní gbangba. ó fẹ́ ìkọ̀ọ́sílẹ̀ ní kọ̀kọ̀. ẹ gbọ́sà kí ni àjọṣepọ̀ tó wà láàrin Maria àti Joseph ẹ rí i pé ìrìn àjò yẹn fẹ́ wọ́ látilẹ̀ torí àṣẹ olókìkí kan ológun ọmọ kan ó fẹ́ gba inú ìdílé yẹn jáde àìsà àwọn ọmọ mi wọ́n ń pè wọ́n fìjà bí ọkọ àtìyàwó kàn máa jà gẹ́rẹ́ tí wọ́n bá parí ìjà wọn báyìí wọ́n á sì bára wọn láṣepọ̀ wọn á lóyún nígbà tí wọ́n bá máa bírú ọmọ bẹ́ẹ̀ ó lè jó ńlọ máa tayọ jù ní òdílé àwọn ọmọ mi ń bẹ tó jẹ́ pé ọmọ mistake ni wọ́n wọ́n ṣètò ẹ̀ tẹ́lẹ̀ wọ́n ní lọ́kàn pé àwọn fẹ́ bímọ wọ́n ti bímọ tán ìmí ìwọ̀n sẹ́yìn ẹ̀kọ́ sẹ́ ìyàwó mi kọ́ nìkan ó ní èmi mọ́ mo mọ̀ páyé mi sì máa dára o èmi mọ́ mo mọ̀ páyé mi sì máa nítumọ̀ ó dá mi lójú pé mo sì máa ṣe rere wọ́n wá débì kan bẹ́ẹ̀ wọ́n ní kò ṣe nǹkan kan pẹ̀lú ibi tá a ti bí mi tàbí àwọn òbí tó bí mi sáyé ohun tí mo mọ̀ ni pé ayé mi máa nítumọ̀ ohun tí mo sọ débẹ̀ ni pé àwọn ọmọ kan ń bẹ ẹgbẹ́ ìbí wọn ọ̀dà ṣùgbọ́n ológo ni wọ́n àwọn ẹ̀kọ́ funfun tó ti rú ìkòkò dúdú jáde ìrísí wọn ní kékeré ìfẹ́ ìyá wọn ìpàdé bàbá àwọn lọ́nà ẹ tiẹ̀ lè lè ẹ lérò lọ́kàn wípé nǹkan ńlá kan lè ti orísun wọn jáde àwọn orísun tí ò sun orísun tó gbẹ ẹ wo ìgbé ayé Maria àti Joseph wọ́n pàdé ara wọn ń bí àdìyàwó wọn náà fẹ́ra lójijì ládédé rọrùnú ìyàwó ẹ bẹ káàsó yẹsì kò sì fẹ́ kọ̀ sílẹ̀ ní kọ̀ọ̀kan. Uh-huh. ṣùgbọ́n nígbà tí ó ń ro nǹkan wọ̀nyí wò uh-huh. áńgẹ́lì olúwa yọ sí i ní uh-huh. ojú àlá ó wí pé joseph ìwọ ọmọ dáfídì má fòyà láti mú maria aya rẹ sí ọ̀dọ̀ nítorí èyí tí ó yún nínú rẹ̀ láti ọwọ́ ẹ̀mí mímọ́. sẹ́ni ọlọ́run bá expose àwọn ológun ọgbọ́n nípasẹ̀ àlá àti ìran èmi ọmọ bó ti máa gbé gbà o gbọ́dọ̀ súnmọ́ Jésù ògo tí ayé dọwọ́ bò nínú ayé rẹ ọ̀tá ò gbọ́dọ̀ dọ́ọ̀bù nínú ayé ọmọ ẹ̀ ẹgbọ́n tí bíbélì sọmọ yẹn áńgẹ́lì olúwa sọ fún Jósẹ́fù pé o ní ọ̀yọ́ àwọn mọ̀lẹ́bí rẹ̀ àti ìran rẹ̀ àti gbogbo ayé nínú wàhálà tí wọ́n kó sí ẹlòmíín jẹ gbèsè èmi rí màmá kan ó jẹ gbèsè ó yá owó nàpò owó yẹn pọ̀ gan nígbà tí àánú máa bí ọmọ ẹ̀wò bó ṣe rí sẹ́ni yẹn the first salary tí ọmọ yẹn kọ́kọ́ gbà ó sì san gbogbo gbèsè nàpò tí ìyá rẹ̀ jẹ ó kọ́lé fún màmá yẹn ń gbọ̀ yá ó mọ́tò fún ó sọ di èèyàn pàtàkì ní àdúgbò ológun ọmọ máa ń yí ayé òbí padà yìí máa sọ òbí dẹ́ni pàtàkì wọ́n á ní ọmọ ọmọ ọmọ ẹ̀ ṣe bọ́mọ ẹ̀ lọ́kọ́lé yẹn ọmọ ẹ̀ ní gómìnà ọmọ ẹ̀ ní mínísítà ọmọ ẹ̀ ní sẹ́nítọ̀ ayé máa ti ara wọ́n máa torí ọmọ bẹ̀rù òbí wọ́n á ní ẹ má mọ̀ ṣe nǹkan báyìí sí ẹ̀ mọ̀ yá ẹ̀ bí ọmọ èèyàn bá ṣe rí ńgbà míì mọ́ dìtámì bí wọ́n ṣe ṣe sí èèyàn ta ẹ mọ̀ yẹ́sì ènìyàn rẹ̀ là kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn. yes. gbogbo èyí sì ṣẹ̀. Uh-huh. kí èyí tí a sọ uh-huh. láti ọ̀dọ̀ Olúwa wá. yes. ní ẹnu wòlíì. yes. kí ó lè ṣẹ. Uh-huh. pé kíyèsí wúndíá kan yóò lóyún. yóò lóyún. yóò sì bí ọmọkùnrin kan. oh yes. wọn ò máa porúkọ rẹ̀ ní Emmanuel. ìtumọ̀ èyí tí í ṣe Ọlọ́run wà pẹ̀lú wa. ẹgbẹ́ sà sẹ́rí kí a tó bí ológun ọmọ ìtànṣán kan a máa tàn ìmọ́lẹ̀ kan máa ń tàn nǹkan kan ó ṣẹlẹ̀ ló fi jẹ́ pé àwọn ọmọ ìkíǹkan déédéé wáyé ibi ẹ ti bí wọn lè mọ dáa ṣùgbọ́n ìran àti àyànmọ́ tí wọ́n ń gbé wáyé àìsà ó máa ṣẹ bí ìyá àti bàbá wọn bá lè mójútó wọn bóyá wọ́n tọ́ wọn léèwé bóyá wọn ò kàwé bóyá wọ́n rẹ̀ èèyàn ràn wọ́n lọ́wọ́ ṣùgbọ́n tí wọ́n bá ti lè fi àdúrà báàkì wọn ọ̀ yes ibi tí wọ́n yàn pé wọ́n máa dé yẹn wọ́n máa débẹ̀ kí ni nísì tí mo fi máa mẹ́sàn àdúrà ni wípé ọ̀kẹ́ àìmọye èèyàn lónìí tó lógun ayé ti pàdánù ẹ mọ ka bíbélì ṣó. yes. nígbà tí Jósẹ́fù dìde ní òru rẹ̀. yes ó ṣe bí áńgẹ́lì olúwa ti wí fún un ó sì mú aya rẹ̀ sí ọ̀dọ̀ òun kò sì mọ̀ títí ó fi bí àkọ́bí rẹ̀. ẹ bọ́ sí orí kejì yes. nígbà tí a sì bí jésù ní bethlehem. nígbà tá a bí jésù ní bethlehem. ti judea ti judea. nígbà ayé herodu ọba. kíyèsí kíyèsí àwọn amòye kan ti ìhà ìlà oòrùn wá. ẹgbẹ́ yẹn àwọn kan ń bẹ nínú ìdílé tí wọ́n máa rí ògùn ọmọ tí ìyá ọmọ hallelujah hallelujah nígbà tí àwa wà kékeré gbọ́ ilé dáadáa lónìí àwọn ìyá wa máa kó wa lọ sọ́dọ̀ àwọn tí wọ́n ò mọ̀ pé wọ́n ìṣe èèyàn ọlọ́run wọ́n ò mọ̀ pé wọ́n ìṣe àjẹ́ wọ́n á ru ẹ̀fọ́ á jẹ wọ́n á tẹ̀bà á jẹ wọ́n á ràmọ̀là wọ́n á ràmọ̀là á jẹ bí ó ṣe gbàgbó kínní kan bẹ tí ń pè ní àbárí hmm. bí ó ṣe àwùsá wọ́n fún wa jẹ ọ̀pọ̀ àwọn ìyá ni wọ́n ń pè ní ìyá alákàrà ìyá ọlọ́ọ̀lẹ̀ ìyá ẹlẹ́kọ̀ọ́ tó jẹ́ ògbólógbò àjẹ́ ni wọ́n mọ̀ bá kú tó lẹ́mọ̀ gbọ́ orin adúpẹ́ ìyá ọba adúpẹ́ ìyá ọba lẹ́jẹ́ ìyá kàkàkà sí a. adúpẹ́ ìyá ọba ọmọkùnrin kan ń bẹ lóko wa ń gbà yẹn ní abà alátẹ ní oko òkiri iṣẹ́ dókítà lọ fún oníṣègùn òyìnbó bá kí ìyá ẹ̀ ó dọ̀bálẹ̀ òru ọjọ́ yẹn ló jáde láyé dìgbàdìgbà ni wọ́n gbé wọ́n fi àkókò yẹ ẹ̀ ṣòfò wọn ò pamọ́ yẹ ẹ̀ lọ́wọ́ kékeré nígbà tó tú àkókò tí ìyá ẹ̀ ó jèrè ẹ̀ ó ní wọ́n fi pàyà ẹ̀ lẹ́kú. bẹ́ẹ̀ ni ó ní àwọn amòye yẹn ni àwọn tó rí ògùn ọmọ ìyá ò lè rí bàbá ò lè rí ẹ kàn máa da ìyá ibi ó ti bí àwa wọn ìṣẹ̀lẹ̀ oníyàwó kan wọ́n sì dà wá pọ̀ mọ́mọ́ tọ́ ni àtọmọ ìyàwó àtọmọ ìyálé àjọ lọ sóko but àwọn ẹlẹ́mìí òkòkò àwọn amòye nínú òkòkò wọ́n mọ̀ pé ọmọ eléyìí nǹkan báyìí ló máa jẹ́ hmm. ìdí nìyẹn ọmọ tó bá lógo máa lógun yes tó bá gbógo wáyé wàá jagun ìdí nìyẹn ọ̀pọ̀ ọmọ òré èèyàn máa jagun. Hmm àwọn náà rẹ́dì láti jagun fúnra wọn. wọ́n dẹ̀ lógo wọ́n dẹ̀ lógo ogóyin ọ̀dẹ̀ fọ́hùn ogóyin ọ̀dẹ̀ fọ́hùn ọ̀tá máa fi àkókò ṣòfò hmm. ọ̀tá máa dojú ògo bolẹ̀ wọ́n ní ọ̀tá ìbámu kò wọ́n làṣẹ ní ìbáde pépépé let me tell you something ọ̀tá lè má gé okùn ọ̀la ṣùgbọ́n wọ́n fi ìrìn àjò ẹni tó ní okùn ọ̀la lọ́wọ́ wọ́n fi ṣòfò hmm. kì í ṣe gbogbo ẹni tó kú ní ògbógun wáyé o.